bá kàn lé ní o ó kàn lé jì ó kàn lẹ́ta ẹ̀tẹ́ ń táwó ó ti rí kéwú ó dórí odó báyìí ẹ ká farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ bá o. àròkí ma sójà tó gùn bá dé òde tó lọ lẹ́ni àlọ́dé lọ́wọ́ lọ́sẹ̀nu àtàgbà lọ́sẹ̀ ẹ̀ńtẹ̀n ẹni bá ní ọmọ bọ̀ọ̀lù ní délébá ó dáná sóko àsùnlé pọ̀pọ̀ mi tàá di gbèsè mo fẹ́ fẹ́ lọ́wọ́ ọ̀ka kí máa rántí òdì máa gbó kan tí mo fi fọ́ọ̀mù. ningombembe imamoshani kotoho ngahobeni hekwe anjandogetanubegaga kọ́ látọ̀hún ni ẹyẹ́bà látọ̀hún ló ti yàn ọ́ wáyé lẹ́yìn ọ̀rọ̀ lóríṣiríṣi ẹyẹ́bà ti dárin ó ti bọ́lẹ̀ láti orí odó báyìí káwo bí eré ẹ̀ ṣe fẹ́ lọ sí àti rí eré ẹ̀ tó ṣe láàárọ̀ yìí nígbà tó ń wọ́ọ̀lù ṣùgbọ́n tìrọ̀lẹ́ yìí <laughs> mo mọ̀ pé pẹpẹ á tẹ́lẹ̀ mi gúdúgbì ajá torí mo rántí eégún ẹyẹ báyìí lọ́dún <laughs> eégún tó ṣe kọjá ṣe rí ijó tó ń jó ọdún eégún tó ṣe lókè ọ̀dọ̀ ń bí ah! èrè tí ẹyẹ bá ṣe lọ́dún náà ó gbẹnu tán mo mọ̀ pé a tún dára lọ́dún yìí. ṣe rí àrà tó fi ń jó ṣé mo sọ wípé gbogbo olù ń jó bẹ̀ẹ̀bẹ̀ náà lù fún tó ń jó yìí káròyìn eégún kẹ̀dẹ̀ bá bẹ́ẹ̀ ṣẹ́ni pé òun ní yìí tiwa <laughs> ìròyìn tí mo rò nípa Ayẹ́bà ṣẹ́ni pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ tí rí nǹkan kan eréṣẹ́ bẹ̀rẹ̀ ni ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí bẹ́ẹ̀ ni. ti kó apọ́nrán dé lẹ́yìn tí ẹyẹ́bà tó jó bẹ̀m̀bẹ́ apọ́nrán tó lù fún lẹ́yìn náà aṣọ yìí ti bẹ̀rẹ̀ o <laughs> kò sásìkò no time to check time <laughs> eré ipò ẹyẹ o ẹyẹ́bà ti di aláǹtakùn bó ṣe ń finú ta bẹ́ẹ̀ ló ń fẹ̀yìn ta lójú kan ṣe ló wà tó ń yíṣọ yìí ó wá ń yí lóbìrí po. <laughs> ẹyẹ bá a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹyẹ bá kúrò ní kọ̀rọ̀ kúrò ní kọ̀rọ̀ máa bọ̀ ní gbangba ọ̀rọ̀ kọ̀kọ̀ ní gbangba ló ń bà ní gbangba ló ń bọ̀ máa bọ̀ ní gbangba gbangba lẹyẹ bẹ wà <laughs> eégún eléyìí kọjá kọ̀rọ̀ ah bẹ́ẹ̀ láriwo ń ta kù ẹyẹ o eégún ló ń ṣeré báyìí kò tí èèyàn bá mọ̀ ọ́ ṣe bí dán ló máa ń rí. ọ̀rọ̀ tó bá dáhùn lójú kò ní kọsẹ̀ létè bẹ́ẹ̀ ni o ajá geere lẹ́nu ìrànlọ́ ẹ̀rí pé nígbà tí ẹyẹ bá ń jó ijó alárànbarà ló jó tó wú wa lórí nígbà tó bẹ̀ sí yíṣọ ọṣẹ́ rí ẹ̀rí bó ṣe ń lọ <laughs> ẹ̀ tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ lówó ń rọ̀jò ẹyẹ o. mo ti sọ fún eégún tó ń ṣeré gidigidi òun ni eégún ẹyẹ báyìí ẹ̀yẹ́bà ló tún ń pa aṣọ pọ̀ yìí àlàkàn ló tún fẹ́ dá o ẹ fún láyè ẹ káwọ àrà náà ṣẹ́ẹ̀rì ẹ̀rí bẹ́ẹ̀ yíṣọ yìí <laughs> ẹ̀yẹ́bà ń dára. tún dá báyìí. àrà oríṣiríṣi ni ẹ bá fi yí aṣọ. àrà <laughs> yìí pọ̀ jù ẹyẹ o. Hey, hey ẹyẹ o eléyìí pọ̀ jù ẹ wàrà onírànran tí ẹyẹ bá ń dá ẹ máa wo ẹ rí ṣe rí ṣe rí ẹyẹ o àlàyé pọ̀ jù. eré má lè gbàgbé ni àwọn eré tí ayaba ń ṣe yìí àṣọkanlẹ̀ ẹ̀bà tún ti gbé mọ́ ti orí ẹ̀ tó ń fì dírodíro yẹ̀ wòran <laughs> ó kọjá bẹ́ẹ̀ ó ti sọ torí ẹ̀ lẹ̀ ìtó gbé tó ń fì dírodíro ló ti gbé sórí báyìí. bẹ́ẹ̀ láriwo ń ta akọ́ọ̀dù inú akọ́ọ̀dù ọmọ ọlọ́dún ọmọ ẹ̀yẹ́bà má rèdí inú ẹ̀ ń dùn bẹ́ẹ̀ ló ń fò fáyọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìyàwó ilé àtàwọn ọmọlé gbogbo àlejò inú wọn ń dùn náà ń pariwo gèè à eégún ẹni bá jó ore orí a máa yá tọ́kùn. eégún yìí ń ṣeré ẹgọ ẹ yẹ e o. bẹ́ẹ̀ náà ń pẹ́ yẹ́bà lọ́tún wọ́n ń pè lọ́sì bẹ́ẹ̀ náà ń fún lówó eré tó ṣe owó ni lórí púpọ̀. àdìmọ̀ ṣe ń lọ́wọ́ fún un. wọ́n síbi àyẹ́ bá sì ṣeré lọ́wọ́ o. ìjòrò kò tí ì dá ní ètò tàná <laughs> ṣáàṣì wọn gbàdí tẹ̀ ní máa dáná. àràmì ló tún fẹ́ fi yí aṣọ eléyìí o ṣe lè kàyé style tẹ́yẹ́ bá ti fi yí sọ lénìí <laughs> ṣe rí. <laughs> àrà míì ló tún fi yí yẹn. ọlọ́wà tún yí ń bí ààrí tó ẹ bá ní ẹ farabalẹ̀ màá tún yí fún yín ẹ ṣáàjókòó ẹ máa wòran mi. rí <laughs> ẹ rí àràpọ̀ lọ́wọ́ ẹyẹ bá. bí ayaba ṣe ń gbé aṣọ kan bó ṣe ń sọ̀kan lẹ̀ ló ń gbé mi ó ti di aláǹtakùn tó bá finú ta adúfẹ̀yìn ta <laughs> ẹ yẹ o. ẹyẹ eré yìí pọ̀. àwọn ìyá àgbà ọ̀jẹ̀ àwọn ló ń jùṣàn sí ẹyẹ́bà pé ah eégún ni ẹ́ àwọn gbà fún ẹ káre. yẹ o ẹ̀yẹ́ bá ti di alábala ó fò sókè ó di alábala akọ́ọ̀dù ó máa kú ewu o ewu náà kì í pàwòdì àwòdì ó kú ewu gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yẹ́ bà pátápátá mo kí ẹ kú ewu ewu náà kì í pàwòdì gbogbo ìyàwó ilé gbogbo ọlọ́jẹ̀ ti ìlú òkè ọ̀dàn gbogbo yín ẹ kú ewu ewu náà kì í pàwòdì ìlú òkè ọ̀dàn láṣìwáwó àti ìlọ níbi eré ẹyẹ́bà lẹ́ẹ̀kan sí gbogbo fọ́nrán fídíò báyìí eégún ìgbónukó gẹ̀lẹ̀dẹ́ àtàwọn ìbílẹ̀ lóríṣiríṣi gbogbo ẹ̀ sì wà fún títà o lórí fọ́nrán fídíò cd bákan náà ẹ tún máa lọ bá a wò lórí youtube channel wa lutas tvc lórí youtube Lutas TVC ẹ click sórí ẹ kẹ ẹ máa bá a subscribe sí ẹ máa bá wa share ẹ kẹ ẹ máa like ẹ ẹ ṣe ẹyẹ bàánà náà fún lẹ́yìn tí ó di alábala yìí o mo kí ẹyẹ bà bákan náà gbogbo ọmọ ilé ẹyẹ bà pátápátá ni mo kí ní òkè ọ̀dọ̀ ọdún eléyìí àní fi ṣàṣemọ́ àrà tí ẹyẹ bà dá lọ́dún yìí ó ju ti ọdún tó kọjá lọ tó bá tún di ọ̀yẹ́ míì ojú wa pé ẹsẹ̀ wa pèlè lókè ọ̀dọ̀ ń bí àtúndára tó tún ju eléyìí lọ akọ́ọ̀dù ẹ̀kú ìnáwó ogun àbúrò akọ́ọ̀dù látápátá ògbóyin náà la o àlọ́ lódì ẹnìkan. idán ti bẹ̀rẹ̀ sí jáde báyìí o. alágẹmọlẹ̀ ń wò yìí òun ló ń dára yìí tó ń yí ẹni sójú oyin sẹ́sọ̀. tí alágẹmọ yìí dà ó ti kó lágẹmọ di ẹkùn ó dẹ ẹkùn ó pẹran jẹ <laughs> ẹran tó bá gọ̀ kó dúró ẹkùn á fàya pẹ́rẹpẹ̀rẹ ni <laughs> ṣẹ́rí lè kó lẹ́kùn lásán. Ramadan mi ilẹ̀ tún wò yìí. ó pọ̀ sẹ́rí agẹmọ ìbò ṣe ń dára lágẹmọ ẹyẹ́bà lórúkọ aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ wa Lutas Films and Records International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà àfẹ́ máa lọ lénìí ká padà ń jọ́ míì ni àlọ́lọ́ ẹja tó lọ tí ò dé nùbú bẹ́ẹ̀ la àlọ́lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò ká lọ lénìí ká tún padà nù fọ́nrán míì ire o.